bá ti fẹ́ kó tọ́ jáde wọn kì í fẹ́ kó tọ́ jáde wàá máa gbọ́ don't talk you don't need to reply them you don't need to ṣe kinní kan wọn fẹ́ kó tọ́ jáde nìyẹn òótọ́ dẹ̀ máa jáde wọ́n report page yẹn mo page wọ́n report ẹ̀ eh, show yẹn kò sí nǹkan tẹ́ lè ṣe sí inú mi dùn pé àwọn tèmi wọn á ti record ẹ̀ àwọn tó dẹ̀ fẹ́ ṣe show náà wọ́n á ti ṣe show sorry guys wọ́n report ẹ̀ so wọ́n report ẹ̀ so wọ́n report show yẹn wọn ò fẹ́ kó tọ̀rọ̀ jáde ṣẹ́rí nǹkan tí mo kàn máa sọ fún yín ni pé ọ̀rọ̀ social media ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa dá sí ọlọ́run ẹ mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ dá sí i for very long time ṣe rí ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ ìbàjẹ́ yìí mo kọ́ wọn pé kò mean ẹlẹ́nu ló lẹ́nu ẹ̀ gradually gradually gradually wọ́n bà orúkọ ara wọn jẹ́ láìṣà wa débi pé ọmọ ní onígbéraga onígbéraga onígbéraga mo dẹ̀ ń bá àwọn certain people kan rìn onígbéraga mo ń bá àwọn certain people kan ṣe ó ní ìgbéraga mi ò bá yá aláyé jẹ́ fún business mi mo dẹ̀ ń ṣe dáadáa ẹni tó ní ìgbéraga ò lè ṣe dáadáa ẹni tó bá ní ìgbéraga kò lè ṣe dáadáa nínú business it takes ẹni tó ní humility láti ṣe òwò tó o bá jẹranú tó o ní sùúrù o lè ṣe business quote me anywhere ṣe rí ìgbà tó yá ìgbà tó ń bẹ̀rẹ̀ sí ní trend she talks too much ẹ rí pé mi ò dá yín lóhùn because ẹ̀fọ́ ò kí ń lẹ́fọ́ láwo nígbà tí mò ń ránṣọ lójú méjèèjì ẹ àtàkì mi ìgbà tí mi ò dẹ̀ wá ránṣọ tí mò ń wò yìí sí nǹkan ṣàǹpé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́mi bá ránṣọ ẹ imagine ìwọ ń ránṣọ òun taṣọ èmi ń taṣọ tẹ́mi bá ṣe aṣọ o máa kọ́pì aṣọ mi kọ́pì aṣọ tèmi ni wọ́n sì fẹ́ tà tó fẹ́ fi jẹun o dẹ̀ ń sáré kọ́ta tèmi kú báwo ni wọ́n ṣe fẹ́ jẹun ẹ̀rí sí pé àtijọ́ ọjọ́ tí mi ò gbé new style síta ibo lẹ ti rí new style kan tún trend nǹkan tẹ́ ṣe máa mọ̀ pé àṣàyàn ni mí látòde ọ̀run ọlọ́run ṣàmì ó yàn ni ṣe rí ìrókò igi tó tóbi ni igi tó tóbi ni ìrókò bákan méjì ni nílé ayé yìí àwọn èèrà tó ń rìn mọ́ ìrókò tí ìrókò bá ní kóun bẹ̀rẹ̀ kóun wá lé wọn kúrò ṣe mọ̀ kó ṣe dédé kí díẹ̀ kó hú kó tu kó ṣubú bákan méjì ni this same ìrókò tí kò bá gbọ́nra kó gbọ́n àwọn kòkòrò yẹn dànù wọ́n á jẹ́ wọ́n á jẹ́ wọ́n á jẹ́ wọ́n á jẹ́ adìgì yẹpẹrẹ ìjì kékeré ó lè gbé ìrókò ṣubú òun ni mo sọ fún yín pé àti ṣubú ẹni tó ga tí kò bá stand firm on her feet or on his feet ó easy fún àwọn abaniláyé jẹ́ ṣe mọ̀ pé àwọn ò láyọ̀ àwọn ò láyé ṣó yìí ìtorí màmá mò ń sọ̀rọ̀ kan lọ lẹ́ẹ̀kan fún àǹfààní àwọn tí kò rí because kò wá saved pé màmá ní àwọn máa ń bá mi sọ̀rọ̀ mo dẹ̀ jẹ́ kó yé màmá wípé ìdí tí mi ò ṣe ní back out lórí ọ̀rọ̀ court ni wípé tó bá jẹ́ pé mo ti insist láti 2019 kéèsì yóò ní tó yìí so tí n bá back out nínú court nísìnyí bígbà tí mo pend ìbàjẹ́ yẹn síwájú náà ni. bí ìgbà tí mo pend ẹ̀ wọ́n dẹ̀ ní gbálẹ̀ ní gbálọ́la tí ojú náà bá fọ́ ràbàràbà ló máa ṣe kí ni ló máa dà. èmi kọ́ mu kọ́ máa lọ́kọ̀ o mi ò dẹ̀ tí ì ré èèyàn ní indọ́sítírì mi tó fẹ́ virgin o àwọn tó ń sọ̀rọ̀ yìí ọkọ ọlọ́kọ làwọn náà fẹ́ o how much less mi ò fọkọ ọlọ́kọ kọ́ mi ni mo fẹ́ mo dẹ̀ sọ fún yín mo ní oníyàwó mẹ́wàá òní fẹ́ mẹ́sàn-án oníyàwó kan òní fẹ́ méjì ọlọ́kọ méjì kò ní fẹ́ yọkàn ọlọ́kọ mẹ́wàá òní fẹ́ mẹ́sàn-án ọlọ́kọ kan òní fẹ́ méjì. ìmọ̀ràn mi sí gbogbo ẹ̀yin obìnrin ni wípé kẹ́ mọ̀ nǹkan tẹ́ ń ṣe mo sọ story yẹn twenty nineteen ni kéèsì yìí ti bẹ̀rẹ̀ twenty nineteen ni kéèsì yìí ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ we fight today and fight no more ó bẹ́tà ju ní twenty nineteen mi ò calculate Dada, because nígbà tí Mrs. Ọpẹ́tọ́dálápọ̀ tán ti pè wá tán ti bẹ̀ wá everybody ti lọ and i'm sure wípé àwọn arógbogbò jẹ́ ló lo sí abẹ́ ẹ̀ àwọn arógbogbò jẹ́ ló sá sí abẹ́ ọ̀rọ̀ yẹn mo dẹ̀ sọ lẹ́ẹ̀kan mo ní wípé twenty nineteen yẹn Ni nǹkan tó ti ṣe fún mi lábẹ́lẹ̀ tán ti ṣe fún mi ní abẹ́lẹ̀ ó ti wọ point of ikú mi ní choice ju kí n sọ di rọ̀fọ̀rọ̀fọ̀ fight lọ èdè dẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ èdè àwọn kan dẹ̀ sọ pé kama mo dẹ̀ sọ wọn pé àdàbí àdàbí tí n bá ṣépè fọmọ ẹni yẹn àdàbí tí n bá dúró pé kẹ́ni yẹn kú àdàbí tí ẹ̀ bá ti ní mí lára lábẹ́lẹ̀ to point of kí gbé nǹkan jẹ lẹ́ẹ̀ ní ṣẹ̀sìn ẹ̀ ṣẹ̀sìn gbogbo nǹkan tọ́lọ́run fún yín ló máa gbà padà àfi tó bá jọlọ́run èké ló kù mi ti jẹun ọkọ mi ti jẹun àdá ẹ̀yin nínilára ẹ̀yin abatẹnijẹmọ tẹ̀ ń ṣe tó bá jẹ́ pé mò ń rùpa ni ẹ̀ ní àtàkì mi tó bá jẹ́ pé bí ń pa mí ni ẹ ní àtàkì mi because mi ò rí yín nígbà tí mo ṣí ṣọ́ọ̀bù sábúlé ẹ̀gbà mi ò rí yín nígbà tí mo wà lọ́gbà mi ò rí yín nígbà tí mo dé ìkọ̀tàǹbí ni mo ṣẹ̀gbọ́ngbọ́n pé ah social media táwọn èèyàn fi ń gossip tán fi ń ṣe oríṣi jẹ́kẹ́ máa fi tèmi tajà mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní fi tajà ẹ dẹ̀ ń kọ́pì mi bẹ́ẹ̀ fẹ́ kẹ́mi kọ́kọ́ ṣubú ẹ̀yin lẹ máa ṣubú òógùn mi àìwo mi àìsun mi kí n lè jẹ́ èèyàn mi tí mi ò dẹ̀ tí mi ò gbọ́kàn lọ́kùnrin kankan àbóbìnrin kankan tí mo gbọ́kànlé ọlọ́run àti iṣẹ́ ọwọ́ mi á jẹ́ kẹ́ ṣẹ̀sín gbogbo ẹ̀yàn anini lára mi. I was addressing uh, mọ́mì grandma Florida mo sọ lẹ́ẹ̀kan mo ní wọ́n ṣe grandma tèmi mọ́ tó rán tọ́ fún mi pé àwọn ò ṣègùn so grandma Florida àti grandma Mr. Lawal ni wọ́n wọ́n ti sọ pé àwọn ń ṣègùn kí lẹ fẹ́ kí lẹ fẹ́ ẹ ṣé gan adúpẹ́ lẹ́ẹ̀kan sùn sùn sùn sùn sùn má jẹ́ ojú o tó bá gbọ́n mi ó máa jí. ẹ fẹ́ ra sóyò yẹ pé àríkẹ́ lórí ó oh seven o double five triple five eight six one ẹ tẹ́ bá fẹ́ ra ilẹ̀ ilẹ̀ tí mo post lánàá yẹn ẹ pé àríkẹ́ ọ̀kẹ́ pé UK line yẹn ẹ jọ nítorí ọlọ́run ẹ pé àríkẹ́ ọ̀kẹ́ pé UK line ṣó tí mo ṣe lọ ilé kan kọ́ ló ń fún mi ní strength nǹkan tí mò ń sọ lélẹ̀ mo ní pé mo ní back down then case ta ṣe ní court fún injunction ni kò ṣe main case kò ń ṣe fún main case fún injunction ni adájọ́ ẹ̀dẹ̀ sọ pé kì í ṣe jurisdiction òun lòun ṣe lòun lè ṣe case yẹn so therefore àwọn kan wá sọ pé citizen ìlú kan citizen nàìjíríà làwa náà ṣé citizen nàìjíríà wá kéré nú ayé ni citizen nàìjíríà tóbi gbogbo citizen lọ tẹ́ bá mọ̀ citizen nàìjíríà ó tóbi gbogbo citizen lọ okó ṣeré làgbẹ̀dẹ́ pọkọta ẹ rò pé easy láti jẹ́ citizen nàìjíríà ẹ rí páwọn èèyàn mi ń ya ni kéèyàn dúró kó jẹ citizen nàìjíríà ṣé citizen nàìjíríà kéré nú ayé ni àwa pa ah. jẹ citizen nàìjíríà gan ọlọ́run gan máa ń ṣe kí ni ọlọ́run máa ń ṣèbà fún wa pa gbìyànjú kò easy láti nàìjíríà tó bá fẹ́ ra gbogbo nǹkan cash down ni cash down gbogbo àwọn ìlú tó kù sán díẹ̀ díẹ̀ ni àfi Lizzy Anjorin nìkan ló ń ṣe sán díẹ̀ díẹ̀ tẹ́ bá fẹ́ ralẹ̀ ilẹ̀ tí mo post lánàá two plots is a special land ó yàtọ̀ sí àwọn normal wọn yẹn special lòun because ìyẹn ó wà ní ojú èrò gan so special land ni tẹ́ bá dẹ̀ fẹ́ Lizzy Anjorin náà Paradise Property yẹn náà wà then Florida eh, Florida Paradise Garden náà wà then akó ojú lọ́nà àti fẹ́ ṣe mí báyìí àti fẹ́ ṣe mí báyìí. ìkọ́sọ̀ ẹnìkan sọ̀rọ̀ nípa seventeen pounds yẹn since ti adájọ́ yẹn òwòkùn kéèzì àwa méjèèjì adájọ́ òwòkùn kéèzì àwa méjèèjì so kò sí nǹkan tí ó lè ṣẹlẹ̀ adájọ́ kò sí nǹkan mo ní kò sí nǹkan tí ó lè ṣẹlẹ̀ irú nǹkan bẹ́ẹ̀ yẹn ò lè ṣẹlẹ̀ rádà adájọ́ òótọ́ ẹ padájọ́ òpùn kéèsì wa wọ́n ṣe kéèsì wa ẹ̀hẹ́n wọ́n win is another ball game wọ́n òpùn kéèsì wa wọ́n tiẹ̀ òpùn rárá kò wọ́n òpùn àwa méjèèjì rárá so ìyẹn it ah, ẹ wò ó easy mama àti pnp ẹ̀dá tó bá sọ pé àwọn náà ń tì mí síta ẹ̀dá ẹ̀ kó lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ torí èmi àti wọn go agree àti màmá àti pnp agree agree many shows mi ò dẹ̀ fi bẹ́ẹ̀ mọ facebook wò àwọn tó bá súnmọ́ mi máa mọ̀ nígbà mi wọ́n máa bá mi copy mi wọ́n bá yẹn lọ search àwọn máa bá mi copy link wa ni ni máa rí ìgbà mi wọ́n máa bá mi copy link wa ni kò máa rí mi ò mi ò wo ẹ̀yin náà mọ̀ ṣiṣẹ́ ṣiṣẹ́ ni mi ẹ̀ mọ̀ mi nǹkan tí mò ń fàyọ ni wípé reason tí mi ò ṣe ní back down òun ni pé tí mi ò bá ṣe nísìn wọ́n ti búlì ọmọ mi gan first born mi torí ẹ̀mí ṣe ń gbé jáde wọ́n búlì ọmọ mi gan colleague mi tán làwọn ń gbèjà pé yẹn tó bímọ rárá wọ́n ti búlì ọmọ yẹn pa débi pé ọ̀tá ọmọ yẹn ò ní life títí ẹ̀ ó ní láti máa sá èyí tí mo tún bí yìí náà dé wọ́n tí mo ti bí i inú oyún gan-an ti ń búlì mi tẹ bá rí àwọn nǹkan tí wọ́n text wa àwọn speakable things ni àwọn rèé mo fi wọ̀nyí lẹ́ẹ̀kan ẹ wò ó bí pálí mẹ́fà ni mo ní ẹ wò ó ṣẹ́rí mẹ́fà ni mo ní tó ń búlì a dẹ̀ ní àdírẹ́sì wọn a ní fídíò a ní ọ́díò a dẹ̀ ní text messages a ní phone numbers. lára àwọn lára àwọn pípù yìí a ti gbé wọn lọ sí zone two zone two kọ zone two ò gbé wọn lọ sí court for reason best known to zone two mo dẹ̀ sọ̀rọ̀ mr lawal látijọ́ tí kèsì ti ṣẹlẹ̀ mr lawal ò sọ ha mr lawal ò fi ọlọ́pàá gbé anybody bọ̀ wọ́n gbé mr lawal lọ sàbújá kán lè arrest mr lawal kán lè gbé ọ̀tá ẹ̀ lọ fún prison lórí kíni mr lawal àti gbogbo wa manage ó dórí yẹn fẹ́ ràn lẹ́wọ̀n ọmọ oṣù mẹ́ta nínú black maria kí ló ṣe mo dẹ̀ máa ń sọ pé ẹ jẹ́ ká yọ okó àtowó kúrò gbogbo wa ò nífẹ̀ẹ́ ara wa irọ́ là ń pa okó àti owó ẹ jẹ́ ká yọ kí ló ṣe òun fẹ́yàwó ló fẹ́yàwó ni mùsùlùmí ni àwọn ọ̀yà ṣe ọ̀rọ̀ social media àfi kí ẹ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ because àwọn kankan míì wà tẹ́ pé ẹ mọ̀ ṣé àwọn ọ̀yàwó tí wọ́n sọ pé wọ́n ti fẹ́ rí tán kà sí wọn lọ́rùn yìí ṣé bẹ́ẹ̀ lómi náà ti lọ má rí inú wọn tó wọ́n happily má rí pẹ́ lọ́kọ ẹ̀ bó ẹ ṣe ń kà sí Mr. Lawal lọ́rùn òun náà lẹ́lẹ́dàá tiẹ̀ fún àyín tẹ̀lẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń join mi tí ẹ̀ mọ̀ nǹkan tó ń ṣe ta fi lọ sí court ẹ wá gbọ́ nǹkan tó ń ṣe rèé mò ń bọ̀ o. ọkàn ṣe because kìnìyẹn ó kọ̀ tilẹ̀ kan ẹ̀dá tó fẹ́ jèrè ọmọ tiẹ̀ tó máa sọ pé alizi má sọ̀rọ̀ mọ́ o mo ti play ẹ̀ lẹ́ẹ̀kan ẹ jẹ́ n tún play. má bínú. florida ọmọ bíbí inú elizabeth anjorin ó máa kú lórúkọ jésù kristi èmi máa wá lóru èní o ọjọ́ méje mo lè fi máa ṣẹ́gun ìkó Elizabeth Anjorin rìn pẹ̀lú ọmọ yìí déédéé aago méjìlá òru déédéé aago méjìlá òru ẹ ibi kíbi tí máa wà. ẹ bá mi bi arákùnrin pé ṣé mo mọ̀ rí. ẹ bá mi bí pé ṣé mo mọ̀ rí ṣé mo rí arákùnrin rí ní ayé mi àti gbogbo àwọn tí wọ́n ń ṣe kéèsì yẹn ẹ bá mi bí wọ́n pé ṣé mo rí wọn rí. tó bá jẹ́ pé ẹ fẹ́ gbẹ̀san ni ẹ mú fídíò bíi tí mo fi ṣépè fún ọmọ colleague mi wá with four thousand pounds a máa fún yín. àdàbí tí ò bá ń ṣe pé ẹ ti ní mí lára to point of death point of kí n gbé nǹkan jẹ kí n tó stage show lọ́jọ́ yẹn kẹ́ ẹ má wo mo ní láti pe gbòà mo pe gbá mo pe àwọn ní YouTube because tí mi ò bá ṣe bẹ́ẹ̀ wọ́n fẹ́ wá arrest mi mọ́lé fún attempt murder wọ́n dẹ̀ fẹ́ gbé ọ̀tá mi lọ sí prison mo dẹ̀ ní evidence against ẹ̀ ṣùgbọ́n kóòtù àbáwá yanjú ẹ̀ kò sí wàhálà láàrin èmi àti colleague mi èmi àti colleague mi ò jà ẹ̀yin ilé kọ́kọ́ instigate ẹ̀ lórí pé ò lò fún ọmọ kò lò ó lò fún ó lò fún ọmọ tó bí kò lò fún ọmọ tó bí kí ló fún assurance wípé èmi kò máa plan pé mò ń wọ nàìjíríà báyìí o ọmọ ẹni mò ń ọmọ ẹni mò ń lọ rí láì ṣẹ̀yìn láì ròyìn torí mo gbé ilé síta tẹ bá wo time tí wọ́n bẹ̀rẹ̀ kínní mo gbé ilé síta ní July August July August ẹ lọ wo déètì yẹn wọ́n bẹ̀rẹ̀ gbogbo kínní ní fifteen days after tí mo gbé ilé síta díẹ̀ níyì gbogbo ẹ̀yin mùsùlùmí ẹ̀yin christian ẹ̀yin abiamọ ẹ̀yin oníṣẹ̀ṣe tó bá jẹ́ pé tòótọ́ lè ń sin ọlọ́run ẹni kí ọlọ́run fi òtítọ́ ọ̀rọ̀ yìí hàn yìí tí bá jẹ̀bi gbogbo ọ̀rọ̀ yìí látijọ́ tí mrs sọ pé tó lọ́lọ́pẹ̀dẹ̀ ti pè wá jókòó ni mo ti let go tí bá ṣáà nínú burúkú sí kọ̀ọ̀lìgbìn ẹ̀ kí n sọ pé rọ́ o a máa lọ kóòtù ń gbà yẹn ni o ó ń tọmọ lọ́wọ́ ṣé màá ní kẹ́ni tó ń tọmọ lọ́wọ́ máa lọ nǹkan tí mo fẹ́ náà ti ṣe yẹn ẹ pè wá jókòó ẹ bá mi bẹ̀ wọ́n kó fi mí sílẹ̀ torí orúkọ kọ̀líìgì mi yẹn ni wọ́n gbé sórí bíi gálà ni wọ́n fi ń ṣiṣẹ́ ibi yẹn wọ́n fi ra pìtì. obìnrin tí ó dẹ̀ wá bá yín tó lòun bímọ fàlájì rí kí ló dé tí ẹ ṣe kí ló dé tí ẹ ṣe parọ́ fún àwọn èèyàn pé èmi ni mo kọ́kọ́ bẹ̀rẹ̀ bí ẹni nǹkan tí arábìnrin yẹn ṣe lélẹ̀ ẹ wò ó ẹ máa bá wa ká lọ ọtí arábìnrin yẹn ṣe. ṣé mi ní èèyàn tó lè help lórí ẹ̀yin àti ọlọ́run àti gbogbo ẹ̀yin tó ń dá sí ọ̀rọ̀ yìí àti ọjọ́ tó máa kù yín nìkan nínú sàárè the only thing tó fi lè ní mo snatch ọkọ ni pé tó bá jẹ́ àkọ́fẹ́ ni pẹ́pọ̀ ni first ọ̀ tó bá jẹ́ legal wife sí arákùnrin àbí tó bá jẹ́ ìyàwó ó wá jẹ́ ìyàwó o ò jẹ́ legal wife o ò bímọ o ò bímọ o kò ní nǹkan kan ṣe tí èmi bá dúró nígbà tèmi àti Mr. Lawal ò fẹ́ra mọ́ tèmi bá dúró bí eléṣù fún nígbà yẹn náà àbí òun dúró bí eléṣù fún mi nígbà tí mò ń ga ká ní fẹ́ra lé mi ṣẹ́rí nǹkan tó ṣe ẹ̀rí ṣé mo mọ ọmọkùnrin yẹn rí màmá ẹ sábọ̀dẹ́ má bínú kéèsì yìí tí mi ò bá fáìtì ẹ̀ tí ọmọ mi bá dàgbà tó bá rí i tí ọkọ mi bá dàgbà tí ẹbí àtàrà mi táwọn ọmọ mi bá dàgbà ó ṣeé ṣe kí wọ́n mú grandma wọn which is èmi for weak person. fídíò tẹ́gbọ́ yìí títọ́kùnrin tó ṣépè yẹn we have over six hundred nínú flash drive ta fẹ́ present before court of law. ọ̀rọ̀ tí mo sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ bá ṣe ṣèyàwó tán ló ti jáde with the same concept ọmọ mẹ́ta ló ń kó síta lójoojúmọ́ Mr. Lawal consult lọ́ọ̀yà wọn pé kò ṣe DNA èmi àwọn kan àtàwọn náà fúnra wọn tí wọn ò bá rore kù ẹ́ ó kù wọn kù ọlọ́run àmọ́ tí Mr. Lawal bá rore kù ẹ́ ó kù wọn kù ọlọ́run ohun tí Mr. Lawal ṣe gbogbo wàhálà yìí mo fẹ́ lè sọ pé èmi ni victim but mi ò kí ń ṣe victim because èmi ni máa ń pressurize wọn ẹ ṣe ti máa lágbájá sọ̀rọ̀ ṣe ti bèrè lágbájá kò sí tẹ́lẹ̀ mi ò sọ tó lórí Facebook pé kémi lọ kọ́ bá wọn kọ́ ṣe ń tọ́jú gbá èèyàn kan ló kọ́ mọ́ ẹ ń tọ́jú àwọn ọmọ tó ń bá mi ṣiṣẹ́ èmi dè wọ́n mọ́lẹ̀ èmi ò jẹ́ kó lọ́ra àwọn èmi nígbà téèyàn ṣe wedding ní sixteen tó jáde sórí internet lọ́ọ̀dì seventeen ẹni yẹn máa sàn àwọn ẹni ẹ̀dẹ̀ tún ṣì wò pé bóyá o ti repent ó dẹ̀ ṣe voice note ẹ̀wọ̀ ẹjọ́ ẹjọ́ ń pera yín o dẹ̀ tún record voice ẹni yẹn ìwọ ló lé ẹni yẹn èmi kọ́ kò sí ẹni tó lé ẹni yẹn kò sí voice note tí wọ́n gbé jáde yẹn graffiti ẹ̀ lélẹ̀ nígbà wọ́n fọwọ́ wọ́n àyàn kò kò sọ apá torí kò rí rẹ̀ Mr. Lawal ló believe nínú social media ó yìí ti social media kò ń dá sí a ní kí ni afẹ́fẹ́ lọ́rọ̀ ṣùgbọ́n ìgbà tí ẹ kọlù ó mọ̀ pé rere ni olúwa èmi dúró kì í ṣe pé torí à ń fẹ́ra bọ̀ bí mo ṣe ń dúró nìyẹn ní gbogbo ìgbà gbogbo àwọn ọkùnrin tó ń dá sí kèsì yìí tó bá dijọ́ kan wọ́n jókòó pé pẹ́pẹ́ àwọn náà gbé voice àwọn gbogbo obìnrin tó ń dá sọ̀rọ̀ yìí gbogbo ilẹ̀ ọmọ lẹ́vù mi kì í ṣe pé bóyá Mr. Lawal tí mo fẹ́ iye pé mo jọ́lé obìnrin tó fẹ́ wojú Mr. Lawal kí n tó jẹun kì í ṣe pé mo jọ́lé obìnrin tó fẹ́ retí Mr. Lawal kó tó ra pampers fún wọn ẹ mọ̀ pé ọmọ ṣiṣẹ́ ṣiṣẹ́ ni mí lò tẹ́ bí o ti fẹ́ gbogbo mi. 注意してください。 tee tee mímọ mímọ mímọ mi mimo ah, pàtó ìwọ̀n ti kú lọ́ba moto mi wá ọlọ́run ṣeun mímọ ẹ má bínú. sọ ẹni ló kọ́kọ́ gbé mi lọ sí ọ̀dọ̀ disco láti twenty nineteen ni wọ́n ti túwọ́ lọ́rùn mi ẹ wo kéèsì bọ̀bọ́ tó lù wá ń jìbìtì mo fi evidence ọ̀yìn yẹn mo fi evidence ọ̀yìn náà ẹ̀yìn èèyàn nígbà tí èèyàn kan wá bá mi kí n bó ń polówó mo bẹ́ẹ̀ polówó àwọn èèyàn sanwó visa fee fún ẹ wọ́n wá rí visa wọ́n wá rí visa application not found àwa apọ̀ gan èmi nìkan náà fún ní visa torí èmi ní físà tó pọ̀ gan lórí péjì mi wọ́n wá gbé mi wọ Canada nígbà tí mo dé Canada wọ́n wá mú mi lẹ̀ ní point of entry pé kí n mú credit card tí a fi ra visa fee pé kí n mú jáde bòbọ́ ìdẹ̀ wà níta tó yẹ kí n mú ọkọ yẹ ẹ mu mo bù ẹ́ láṣìírí mo náwó mo ná time mi mo fi iṣẹ́ mi sílẹ̀ mo fẹ̀mí mi sílẹ̀ mo fayé mi sílẹ̀ mo tẹ̀lé ẹ lọ o jẹ mí lówó o yáwó ṣe gbogbo ẹ̀ ayé àwọn ọmọ ọlọ́mọ kan ó ti bàjẹ́ báyìí nítorí bọ̀bọ́ yẹn bọ̀ nítorí pé ẹ ṣáà ń wá ọ̀ràn sí mi lẹ́sẹ̀ ẹ ní láti pe bọ̀bọ́ yẹn mọ́ra a gbé bọ̀bọ́ yẹn lọ sí police station yìí ti ń jẹ́ kí ló orúkọ police station yìí pàǹtí for six months wọn ò arrest bọ̀bọ́ yìí nígbà tí mo dé mo lọ bá wọn wọn láwọn rí ẹ wọn láwọn ò rí ẹ mú ṣọtí ẹ̀ wọ́n láwọn ò rí ṣọtí ẹ̀ yẹn tó lù wá ní jìbìtì next thing àwọn people ìtúgbé lọ sí zone two zone two tún kọ̀ nígbà tá a gbé lọ sálágbọ̀n wọ́n wá send ẹjọ́ ẹ̀yin èèyàn gbogbo ẹ̀yin ọlọ́pàá àti ẹ̀yin adájọ́ sorry ẹ̀yin lọ́yà kí ló fà á tí odidi zone two lè gbé empty case file lọ fún alágbọn láì kó suspect dání kẹ́lẹ̀ bá mọ nǹkan tí wọ́n ń ṣe. ẹ jọ ẹ bá mi tag àwọn ọlọ́pàá ẹ bá mi tag àwọn lọ́ọ̀yà ẹ bá mi tag Buhari ẹ bá mi tag gbogbo àwọn governors ẹ jọ gbogbo ẹ̀yin warriors àsìkò ti tó ẹ jọ ẹ jọ a gbé lọ sí pàǹtí tí wọ́n dẹ̀ rí ẹ̀rí tí wọ́n rí evidence wọ́n pe bọ̀bọ́ ìmọ̀ra wọ́n gbé lọ sí zone two wọ́n fi gbọ́n wọ́n fi zone two wọ́n fi wọ́n fi bora wọn láṣìírí. tí mi ò bá fight ń torí pnp a máa ń jà pnp anybody o màmá o anybody ò lè tì mí lọ court because anybody kan ló fẹ́ bá mi náwó ẹ̀ tí mi ò bá insist lé kóòtù lórí báyìí kí n gba judgement tó tọ́ tó yẹ anybody tí n bá bá ṣiṣẹ́ ọ tí n bá bá ṣe business ó di dandan kán máa rọ́ọ̀pù mi ó di dandan kán máa ṣe.